ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل ضلالة أترى بكاس الله ونبي محمد صلى الله عليه وسلم قرب وبارك الله ṣàṣe àlékún ìtọ́sọ́nà wa kò sì ṣe àlékún ìdúróṣe wa àwọn tó gbọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ikhlas èyí ọlọ́run ọba wọn ti ń gbàṣẹ́ ẹ̀dá ọlọ́run bá náà kò mọ́ sáfẹ́ràn. ọ̀bí ọ̀sìn rẹ̀ yọ̀rọ̀ fún wa. láti dọ́dọ̀ rẹ kó o sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. wájú fún wọn máa fi àkókò fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́dún kan ṣoṣo wọn. Suratul Maida òun náà ni a ní ẹgbẹ́. Aya ti a tún kánú. náà ní àyà seventy one. ترى الذين قالوا إن الله ثالث ثلاثة ثالث ثلاثة وما من إله إلا يكون وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا لا يملك لكم ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم أعوذ بالله من الشيطان

gbogbo mùsùlùmí èyí tó ṣe pé ó bá tó ń sọ fún wa pé ọlọ́run ọba kaná là ń sìn lẹ́nu tó ṣe pé ó kó àwọn mùsùlùmí àti àwọn tọ́lọ́run ọba tó ti yanjú ìjẹ́gẹ́fẹ̀rí wọn yìí tó kó wa papọ̀ ọba kaná là ń sìn ajẹ́pẹ́rẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ó ti tako irú àyà tí a fẹ́ kà yìí ọlọ́ba aláwa sọ pé. wàhálà ìgbà máa ń lò ní ìgbà máa ń lò ní àwùjọ àwùjọ àti ìṣòro ọ̀pá òkúra. ọlọ́run ó dájú ipò wọ́n ti di gẹ̀fẹ̀ rí wọ́n ti dẹni làánà. wọn yẹ ṣe olùgbàgbọ́ òdodo àwọn òwò mi. àwọn tí wọ́n yanu pàgà tí wọ́n pa á dé tí ní tàwọn òun ní ọmọ tàwọn. òun ni Ìsá ọmọ Mọ́ríà òun lẹni tó dá wọn òun lẹni tó rí àwọn òun ni ẹni tó ń ṣe jíjẹ ìlú fáwọn òun ní ń darí ayé kọ́dọ̀ òun náà darí àlùkè àmọ́ ọlọ́run dájú pé àwọn ẹni yìí gé fi sámú ni wọ́n àsọ̀rọ̀ ni ò yí ọ kùránì ni ò sì kílẹ̀ sí ọ lójú ọmọ ọ̀sẹ̀ pọ́lọ́n kaná là ń sìn pọ́lọ́n kaná là ń béèrè kó o lè lọ fún àtakò ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba òun náà bá ń kà yí o ọlọ́run tí ó pèrè ni wọ́n á sin ọba kan náà. alẹ́ ní àwọn tí wọ́n sọ pé kọ́ọ̀lù ìnàlọ́ọ̀. هو المسيح الذين ọlọ́run gègèrè tó pé nǹkan ni wọ́n tó gbópọ́n ọlọ́run bá tún àkádà rẹ̀ ọ̀nà lákọ̀ọ́dù ó fi kan méjì àkádà rẹ̀ ó fi kan lágbára ó fi lánàá kàwé kí ló fi kan lágbára ó tún fi kọ́ọ̀tù قلت له هو لتطيل المداري للتحقيق عن نساء يفتر لواء أو توفينا بي سوى توفي لدى عوى صدق بيفتر لواء يفتر لواء كل جزوكي من إنسا جنفور عليه بيان جفتر إنسا جنفور عليه بيان جفتر kò péré lọ́lọ́run nígbà tí Isa ti dáyé ẹrú ọlọ́run ló péré àkọ́kọ́ ọjọ́ tí ó jáde sáyé tó sì wà lórí ìfẹ́ kí ni Isa sọjọ́ náà lọ́run. Èsì Musa fún wọn ní pé èmi ìyẹ̀wò ọlọ́run ni mi. ẹ̀dá òkèlè ìsá pẹ̀lú ẹ̀mí báyìí ẹ̀rú ọlọ́run tó pẹ̀lú ní ọ̀lọ́ ó ní ẹ̀rú fún mi ni pé ó gbé tọ́lá fún mi ó ní fi jíṣẹ́ fún mi. àná ni tó mi lé nínú láàrin yìí ẹrú ọlọ́run ni mí ní sì sọ ọmọ ọlọ́run ẹrú ọlọ́run ni mí musa isa rẹ̀ yìí o nítorí ọjọ́ ọkọ ní wọ́n bí sáyé lọ́bi sọ lẹ́yìn o wọ́n wọ́n fi máa ń bẹ̀rẹ̀ ìtẹ́jọ́ náà lọ́wọ́ ó wà lọ́mọ àkókò àkókò ọjọ́ tí ó dáyé táwọn èèyàn rí tíya rẹ̀ tó gbé wá sáárín ìlú tí wọ́n gbé lẹ́yìn wá. Ìrẹ́ ọmọ ìyá àárò. Bàbá rẹ̀ sọ máa ta. Bàbá rẹ̀ kìí sọ máa ta. Kò sì yá òrò nínú ìlú. Kọ́dà ìyá rẹ̀ kìí ṣàṣẹ́wó.

kì í ka mítà ọ̀fẹ́ ni àbáṣe ọ̀fẹ́ lọ́wọ́ bá fún àwọn ògbéró lọ́wọ́ àwọn ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí ti rọ́ọ̀mù. Èsì Mariam Jọ́nà lọ́mú gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe kọ̀ pé afẹ́sì ìyanu ni tọ́ba wa fẹ́ sọ pé irú bọ̀dì ìyanu tiẹ̀ ti wá pé ọ̀ọ́ lọ́kọ oṣù lóyún kóòlù ti rọ́ọ̀mù tọ́ka sọ́mọ rẹ̀ òun ló lóyún tó máa lọ́sí eléyìí lọ́pàá tí wọ́n ń sábì sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ náà lọ́wọ́ bó ṣe tọ́ka sọ máa rẹ̀ wọ́n á ní à. wọ́n sọ fún mọ́lẹ́wọ̀n pé àbọ̀ dààmú ni káwọn ọmọ ọba ọmọ àkókò sọ̀rọ̀ ọmọ àkókò ọmọ tó gbẹ lérí ìfẹ́ ọmọ òjọ káwọn máa bá a sọ̀rọ̀ wọn ni wọn máa fún wa lẹsí bí a lọ lágbára ẹkọ sọ̀rọ̀ Ọlọ́run ní kí n bára lọ sọ̀rọ̀ lójú ẹsẹ̀. Ìsáré èmi fẹ́ rí ìlú ẹrú Ọlọ́run ni ẹrú Ọlọ́run ló pè é kò pè é ní. ọlọ́n ẹrú ọlọ́n bóyá ẹni wọ́n pè lọ́mọ ọlọ́n ìyẹn bẹ́ẹ̀ ní sí ìjọba yìí ni mo jẹ èyí máa ń fún lóko mi ṣe ìwọ náà lè má jẹ àgbẹ̀dẹ kó máa fún ọlọ́kọ̀ méjì nínú ọdún kó jẹ kókó tó lè kó ọ ó lọ lọ́dọ̀ méjì ní tó lè kó tó lè i ni

àbẹ̀rẹ̀ mi kó sí ẹ̀ lọ́wọ́ ọba ní tí ó sọ̀rọ̀ ní lérí gbogbo èrè kí ẹ wá dáhùn ẹ sọ̀rọ̀ gbọ́dọ̀ rẹ̀ kọ́ dáhùn ò lè dáhùn báwo ló máa fi ẹ̀mí lórí àwọn ọmọ àtà òní gẹ́gẹ́ ò ní dáhùn erigbó ti ní oṣù rẹ̀ erigbó tẹ ọmọ àtà rẹ̀ gẹ́gẹ́ ìlérò ọmọ àtà rẹ̀ lọ́dún tẹ̀ ó ń gbọ́ lójú méjèèjì fún ọmọ ọlọ́run kọ́ni ọlọ́run wọlé ọlọ́run kò sì dáhùn iṣẹ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ àlàyé tó ṣe ni pé ẹ̀rọ ọlọ́run ni mí ọlọ́kàn gbèrò lé mi lọ́wọ́ kí n fi jíṣẹ́ ni ó sì ṣe mí lánàá bí ọlọ́run ọba àlá wàlámù lè jẹ́ adé ní ẹ̀rọ ọlọ́run sì ṣe mí lálálùbáríkà ọmọ gbogbo bí ṣe bá ti yọ síra yìí kálùbáríkà ọmọ wọ̀ bẹ́ẹ̀ kó yọ ọmọ wọ bẹ̀ ni. ọlọ́run ló sì ní pé tí n bá ti ń bẹ láyé mo gbọ́dọ̀ máa kírun mo gbọ́dọ̀ máa yọ sàká ẹ̀yìn àṣẹ rẹ̀ fèsì ànábì yìí ló ń yọ nípa ọmọ kírun yìí gbọ́dọ̀ yìí ti rí ti ń fẹ́ gbàtẹ́wọ́ tẹ́jọ́ wa tán lọ́wọ́. anábìrin mi sọ pé ọlọ́run ọba pa àwọn láti rọ àwùsọ níbi sọ̀láàtì rọ zakáàtì máa tó àyíyá. lókè ìgbàfẹ́ gbọ́ndọ́ láyé ti máa kí òun kìí sì máa yọ sàká. àgbẹ̀bí ọba kí ní gbẹ̀gẹ́ ni. kọ́dà wọ́n ń wọ́n ń kí ti àti àkàlẹ́ lọ́wọ́ bá ní kí sọ yọ kì í ti dá mẹ́wàá àtẹ́kẹ̀ẹ́ ti kẹ́wù sàkàlẹ́ lọ́wọ́ ní ọ̀yọ́ kì í ti dá mẹ́wàá mọ̀lẹ́bí wa rí gbọ́dọ̀ wọn àwọn èyí ayẹ́pẹ́ wa fúnra yín ni ṣáàtì pàkójọ kan lẹ ẹni ibú tó bá fi tóbi nìyẹn kò sí kò sí nítorí kékeré tí ò ní bí lábẹ́rẹ́ gbẹ̀yẹ̀ bá mú ẹni ibú láti kékeré ní oṣù kí láwọn ọ̀wọ̀dọ̀ bẹ́ẹ̀ tó bá mú ẹni ibú láti tó gbogbo ìlú kúrò ní kékeré. yọ wọ ọbẹ tọ́lá akébi náà ti mú omi tó ti ga ni gbogbo yàrá yàrá ló ń gbé àwọn olùsí orí gbé àwọn kàfé rí gbé abẹ́kẹ́ni àwọn àrẹ̀sẹ̀ gẹ̀ẹ́bí ẹ̀sìn wọn torí pé ìlànà wọn ti bàá tí musa sọ fún sọ fún nígbà tó wà lóko olórí gbàgbé tó

kí wọ́n tó pè bẹ́ẹ̀ ètò sọ fún wọn ni pé ìyá abáni ìsọ̀rọ̀ yìí. ẹ̀yin àwọn ọmọdọ́mọ ànábì Yakubu mò ń pè yí o. ọlọ́run ní kẹ́ẹ̀sì ẹ má sìn mí ọlọ́run ní kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì kẹ́ẹ̀ má sìn mí. ọlọ́run ọba aláàánú kẹ́ ẹ fún níjọsìn ẹ fún mi rọ́bì ọba tèmi ni ọba tèmi náà òun mi òun náà jẹ́ mi ọ̀rọ̀ tó sọ kéré yàtọ̀ sí tó dàgbà tí mú tìmú tí tìmú ìfá ní sọ̀rọ̀ ti wá sọ̀rọ̀ ó ti sọ́nù òun ti rí èyí tí ń bẹ́ẹ̀ nù wọ́n ti wá yìí náà ti kẹ́ni ń bẹ́ẹ̀ nù wọ́n ti yín náà ẹ̀yin náà ṣetán láti tẹ̀lé. èyí tó tún wá dẹ́rù dé ó ti jẹ́ kí wọ́n mọ̀ pé tẹ́ ẹ̀ bá ṣe ọlọ́wọ́ bá a láà aburú tó jẹ́ ti yín lẹ́yìn. ẹ̀yin ọmọ bàálẹ̀ ìsàlẹ̀ ẹ̀ lọ́ọ́ mọ̀ pé ẹnìkẹ́ni ẹnìkẹ́ni yóò sọ̀rọ̀ kedere wa tó bá pa nǹkan mi pọ̀ mọ́lọ́ nínú ìjọsìn tó bá fi ẹlòmíì ní àlá nínú ìjọsìn tí ó ń ṣe lọ́hùn tí tí wọ́n ń sin ẹlòmíì ẹni ẹni máa ń ṣẹlẹ̀ nínú nínú ìjọsìn ọlọ́run kọ́ obìnrin kọ́ ọbẹ̀ sí lọ́hùn kó tó gbèrò àǹfààní kan nínú ayé nínú ìjọsìn rẹ̀. ẹ gbọ́ kó o gbèrò e lọ́jọ́ ọjọ́ ẹ̀sìn kó o tún gbèrò àǹfààní nínú ọba rẹ pé màá lọ gbọ́wà sí gbọ́wà sí tí n bá lo lọ ni àwọn èèyàn ó ti bẹ̀rẹ̀ pé ẹni ọlọ́run lèmi náà ó ti sin ẹlòmíì mọ́lọ́run máa lọ gbọ́ àti ọmọ máa háwó rẹ̀ lè rí owó oúnjẹ alẹ́ ké o máa kírun máa gbé kíni máa kírun bàbá mẹ̀múnà ó lè fi mẹ̀múnà fún mi pé èmi náà ṣe kíni mò ń sin lọ́wọ́. Adábẹ̀yẹ sáré pé ìnáwó máa ń yóò ṣòro kiri lọ ẹnikẹ́ni nínú ẹ̀yìn ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àbágbà ni tó bá bẹ̀rẹ̀ ilé ìwò pẹ́rẹ́ tó bá bẹ̀rẹ̀ ìwò pẹ́rẹ́ nínú ẹ̀sùn tó bẹ́ẹ̀ ti fọ́lọ́ wọn dáadáa. Wàhálà ìyàwó àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀rọ ní sáré sọ̀rọ̀ ó ní kàkọ́dé hàrọ̀mọ̀ lọ́wọ́ wà lẹ́yìn ìjànà kì í ṣe pé wọ́n lẹ́sẹ̀ máa sọ pé kò ní jọba àlìjánà ọlọ́run ti parí ẹ̀ ó ti fíìlì rẹ̀ pa pé kò ní ìjọba àlìjánà ni. ẹ gbọ́ sẹ́kẹ́tì ìdíjọ́ ló tún wà lọ kọ́rí síbẹ̀ fàkọ̀dé hàrọ̀mọ̀ lọ́wọ́ àlẹ́yìn ọlọ́run ọba ti fíìlì rẹ̀ pa. ìpè àlùjẹ́ lóòrè jẹ́ tiẹ̀ tó bá fi lè kú sílẹ̀. kílẹ̀ tí wọ́n ń tọrọ fún nàṣọ́ra ni ayà yìí nìkan àwọn nàṣọ́ra ni báyìí o àríkèlè ìkẹ́lẹ̀ ọ̀rọ̀ àti àdìpọ̀ nàṣọ́ra nìkan láyà yìí sọ̀kalẹ̀ lórí torí pé àwọn ni wọ́n sọ pé ẹyin sá òun ni ọmọ ọlọ́run. ìkílẹ̀ tí wọ́n ń tọrọ fún wa fún nígbà tí wọ́n kú àbájọ pàtẹ́wọ́ kú àbí tó ṣe ń ṣe ọlọ́run náà nílé ní lọ pàtẹ́wọ́ ní lọ ṣọ́ọ̀tì ó sì ṣọ́ọ̀tì tẹ́lẹ̀ ní ṣẹ́kẹ́ni tó fi kú náà ní ẹtí wọ́n ń tẹ̀lé àbí àbò ẹbí wọn náà tí wọ́n ń sàbí ẹtí wọ́n náwó ṣòfò tí a bá rẹ bá pàtẹ́wọ́ tó tó kírun kò ṣẹ́kẹ́ni kò sí lọ́rùn náà wò lọ sàdúrà fún ni fọmáàlú ha olùkàfẹ́rí ìlà fi dọ̀là. àbí àti ilé ìfẹ̀rí bá ṣe kò sí yọ́lọ yọ́lọ ànú lọ. ìjọba bẹ̀rẹ̀ sí fún ní àkókò bá aláìkè alákòlówó jẹ́ ni kò lè bá a. bí yẹn bá kú sínú ẹ̀sìn pàtẹ́wọ́ iná ní tààrà kò sọmọ tó fẹ́ dá kò síbi tó fẹ́ gbé gbà. ẹ bá ń jó tẹ bá ń yọ ọ̀gá. pàtàkì sì bá òkú rẹ̀ ní ah, ọlọ́mọ ṣiṣẹ́ ìyanu mùsùlùmí ní fi ọ̀gbọ́n òun máa sọ pé ọlọ́mọ ṣiṣẹ́ ìyanu àbáyẹn ni ah, ẹ̀yìn máa ká ọlọ́mọ bí ṣe máa ń ṣe bí ń ti bó ṣe jẹ́ pé wà rẹ̀ ní báyọ̀ báyọ̀ ṣe ó tutù bẹ́ẹ̀ náà ni àyẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ kú ní sinmi ah, ẹni ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ aláwọ̀ lè máa ń rà mí dà ó ọlọ́run ni ó sì ń ẹ sọ̀rọ̀ kí lọ́mú tó kún bí omi yìí kí ìlú ọgbà tí kàn ń fi ọrùn Ọwọ́ tí ń bá ọ lẹ́nu tó ṣe pé oníranran yà nígbà tó ti kú ẹ̀rọ lẹ́gẹ́ ni ló ti ń jẹ ló ti ń jẹ àbátẹ́sẹ̀ pé inú wọn ní lọ tààrà bàbá àwọn ọ̀rẹ́ olóòrò iná ní lọ tààrà bàbá àwọn ọ̀rẹ́ olóòrò iná ní lọ tààrà. bàbá ìdí mẹ́rin kí ni pẹ̀lú ọba àlá èyí ló ló ló ló ló sábò ìlú yẹn bẹ́ẹ̀ ipe tí o bá ti mú okú sórí ẹ̀ o sí ibi tọ́jà lọ. ọlọ́run gbogbo àwọn tí wọ́n ṣe gègé rí sọ́lọ̀ wọn ọba nínú àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́ra àtàwọn bọ́nẹ́bọ́nẹ́ àtàwọn bọ́gíbọ́gí àtàwọn bòṣàbòṣà ọlọ́run fi náà rí jahannama. Ibi tí wọ́n lọ sí òun ní kíni iná jahannama. mọ́tì sì fara rẹ̀ tó bá rí pé ìbírí kan ṣe bí mùsùlùmí ń ṣe bí mùsùlùmí ìwà mùsùlùmí ní ń wù ń ṣe dáadáa wọ́n tó lókun wọ́n bá tó rí mọ́lẹ́ ní sàárì rẹ̀ ẹ̀. iná àlìjànú lórí ìlú iná àlìjànú. Ìdíje mi náà gbẹ́gbẹ́ wọn ò gbọ́dọ̀ dá oṣù kọ́ránì ló sọ̀rọ̀ náà ṣebí mùsùlùmí ni wọ́n pè rẹ̀ ó tún máa dá ti kọ́ránì ni ọlọ́run ló dé sáàbù wọn ní ìbílẹ̀ fún wa tí wọ́n fi lè kó bẹ́ẹ̀ àmọ́ tí tún dá ọlọ́run ọ̀sẹ̀ kìnìyàn gbà ẹ̀ tí wọ́n wọ ẹ̀rí pẹ́lẹ́ bá láàánú ẹ̀ máa wò padà àwọn ayá ọlọ́run ní ọlọ́run ní ọlọ́run ní ẹ lọ mọ̀mọ́ dájú pé mẹ́ẹ̀lì bẹ̀rù ní nàìjíríà àǹsọ̀ gbogbo àwọn tó ṣàbòsí lórí ara wọn tí wọ́n pọ̀ lọ́run ní mẹ́ta àbí tí wọ́n ń sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run òòṣà ni wọ́n ń sin ní ìdí ni wọ́n ń sin èyí tó bá òkú náà kún lè máa ń sin ọlọ́run ní ẹlẹ́rìn àkókò sẹ́ni tí wọ́n yàn lọ́wọ́ tó bá kú sílẹ̀ wọ́n lè wọ́n náà lọ́wọ́ láàmú ẹ̀yìn nàlá wàlá musa àìdàlá láàánú bí ìyàwó kézo fún mi nàná kò sáà bí kàfẹ́ yà wọn nínú. tẹ́ bá ń sèkò àwọn èèyàn nínú iná gèpè lóòlè kò sí kò lè ẹni tó sì kẹrẹ ọlọ́run ti mú orí nàkúrà fún yóò sì yá kẹ nàfẹ́ gbogbo ọ̀nà tó lè wà lọ́wọ́ ọmọ tó lọ́jọ́ gbúdọ̀ àlèkè àmọ́ ọlọ́run kò ní sí fáwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ kò ní sí kùránì sáwọn ìdẹ́pà tí ó wàá ṣìpẹ̀ wọn. ààwẹ̀ àwọn ọmọ náà gbà àwọn àwọn ọwọ́ ara wọn kì í sáré pẹ̀lú kò lè ṣìpẹ̀ wọn. ànábì náà ni tọ́lọ́ tó ṣìpẹ̀ wọn wọn ò bá fún ẹ tọ́lọ́ tó sọ fún ànábì yẹn lọ pé yẹn ní sísá àhántà kólítà lè nọ́ọ̀sì. tọ́lọ́ tó tọ́ àbẹ́lẹ̀ náà rí i tí wọ́n fi ń wò ó kórè wọ́n ti gbẹ́gbẹ́ rẹ̀ kí á lọ́wọ́ lọ́wọ́ wọn sọ fún yíṣà pé kíni ìrẹ́ ẹ̀yìn sọ̀rọ̀ mẹ́rìá. ṣé wọ́n lọ sọ fáwọn èèyàn pé kí wọ́n mú ọ lọ́lọ́run àti ìyá rẹ̀ pé kẹ́ ẹ dọ́lọ̀ méjì ọlọ́run bèèrè sábẹ́ ṣé wọ́n lọ sọ fún wọn pé ẹ má pè é lọ́wọ́ ń bẹ lónìí ọ̀daràn ni wọ́n. wọ́n lè pa wọn lọ́lọ́ ẹ ẹsẹ̀kẹ́ni pa wọn lọ́lọ́ ẹ ẹ ẹ ti gbà bàbá rẹ ọlọ́wọ́n ti bàbá rẹ̀ síbi tá a mọ̀ ní under common sense gan ni pé kí ni ẹni tó bá gbìyànjú pé kí ni ní bàbá yẹn common sense gan tó sọ nìyẹn náà ṣùgbọ́n ní ọlọ́wọ́n ọba sí máa gbé bàbá rẹ̀ ẹ bàbá wa lọ́gbàgbé o bàbá wa lẹ́nu ọ̀wọ̀ fún orúkọ rẹ̀ èmi náà mùsùlùmí àti ọ̀dà kàwé ní baba god baba god ah òdìgbà lórí àti bàbá pọ̀ o ti dà kẹlẹ́bí tí ọ̀dọ̀ o ti dà á god is god bàbá rẹ bàbá rẹ ìwà nàbà god kò sí gbé jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́wọ̀n ni sí ẹ̀sọ́ sí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ìwọ ìfá lọ́sọ̀ pé wọ́n mú ọ lọ́lọ́run àti ìyá rẹ̀ tọ́ ẹgbẹ́ ìsìnyíṣà oníṣubìhánàkà mímọ àrẹ ọlọ́wọ́n ọba wọ́n bá tọ́ mọ́tò tí ó papọ̀ mọ́ ọ lọ. báyìí ló ṣe tọ́ sínú èmi yìí èmi èmi kí ní tẹ̀ ọ̀gá náà kankan wá ju ìyẹn ọlọ́wọ́n ọba yìí bóyá ló ṣe tọ́ sí mi kí ó wú tí kí n pàtẹ mọ́ra tí ìlẹ́tọ̀ rẹ̀ láyéláyé nínú àlọ́ ọlọ́run ọba ní ìjọsọ bẹ́ẹ̀ èèwọ̀ kó tí ẹ̀ tọ́ sí ibi tó gba lẹ́kọ̀ọ́ gba mí lẹ́nu kò yẹ kéde kò mi ìwé ọ̀tọ̀ ló fẹ́ kò yẹ mi lẹ́nu sọmọ ìyàgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ní pé ṣé o bú ọ̀gá rẹ ọ̀nà mi ò bú wọn ó fi hàn pé dẹ́gbẹ́ tó bá fẹ́ kíkọ́ omi ọ̀dẹ̀ kiri àsìkò èlé mi tó ni. bẹ́ẹ̀ bá lè pé kò tọ́ sí mi lẹ́nu kí n bú wọn àtẹ̀lé àtọ̀láwò àtàláwò kò dé kiri kò tọ́ sí mi lẹ́nu kí ni wọ́n bá fi bí mi dé kiri ṣé gbọ́dọ̀ àná sọ pé ìyẹn ni ìyẹn ìbára yẹn tó kẹ́lu ó lágbá tó. èyí sáà ní kò tọ́ sóun lẹ́nu ntí yìí sẹ́ tọ́ nǹkan wá sí kẹ́ni kó wọ́n sọ. tóbi ìdí ẹlẹ́ ó bá kú sórí ọ̀rọ̀ kó wọ́n lé kí wọ́n lè ráforíjì ọ̀nà ọlọ́run gbogbo àwọn tí ń sì pẹ̀tẹ́pẹ́tẹ́ ta tọ́ba sí pẹ̀ ìpè ìlérí wọn kùránì ò ní sí pẹ̀ wọn àwò ò ní sí pẹ̀ wọn àwọn ànábì ọlọ́run ní gbẹgbẹ́ ni wọn ò ní sí pẹ̀ gbogbo àwọn tí ń sì pẹ̀ láyé ò ní gbẹgbẹ́ ni wọn ò lè sí pẹ̀ àwọn tọ́ba kú gbogbo yìí ọmọ wọn ò lè sí pẹ̀ wọn. kí ló wá ṣe yín tẹ́lẹ̀ ní gbọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ yẹn kò sọ̀rọ̀ ọ̀nà kí ló ṣe ọba kú lórí ọ̀rọ̀ rẹ̀ àforíjì ní ọba ṣe mùsùlùmí tó lè kú tí ọba ti sẹ́ bọ́ tóun náà pa nǹkan mọ́ lọ́wọ́n bá aláwọ̀ kọ̀ọ̀kan bá àdá lè kó ṣe gbogbo ẹ̀jú bẹ́ẹ̀ lọ ó lè fẹ́ mọ́ ná ó lè lo bí tí ìrìnà yẹ̀ sí nínú ná kí ló pé ó lè lo nínú ná tó bá lóyún tí ìrìnà yẹ̀ sí nínú ná kó láti jẹ́ ọ̀pọ̀ ọlọ́wọ́n nìkan ẹ̀rọ ọ̀mú ẹ lọ mú wa yọ̀nà bẹ́ẹ̀ lẹ́yìn pẹ̀lú àwọn pẹ̀lú àwọn tó àwọn onírànà àyà ó ti fifty million yẹn ṣe ló fi gíni nítorí àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀mí tó ṣe láyé ń jalè ń parọ́ ń ṣe ṣìnà ń ṣàìdá ọlọ́dẹ tó lò bẹ́ẹ̀. àmọ́ jọ́kọjọ́ kan níbi ni pé kí wọ́n lọ sínú ilé káàmù lábẹ́rẹ́ gíni.

iṣẹ́ mi gbé nínú sìgá kọ̀ lọ́rọ̀ ẹ̀rú lẹ́nu kò ní ọ̀rọ̀ ẹ̀rú lẹ́nu ìrọ́ ni là wọ́n ti dá àmà wọ́n ti kíni wọ́n ti dá àmà ara lè mọ àárẹ̀ kó jẹ́ kíni àárẹ̀ kó mọ̀ ọ́ parọ́ títí tó tó parọ́ tó tó parọ́ bá di ẹ̀mí sí hmm? nítorí ọ̀rọ̀ lágbára ní adìẹ tó tó gbogbo orúkọ rẹ̀ ṣùgbọ́n yóò ti di ó ti di gan mi ọlọ́kọ́sọ wa bẹ́ẹ̀. torí ẹ̀ torí àwọn èèyàn báyìí tí wọ́n fẹ́ máa nígbàgbọ́ mi tí wọ́n sọ́bọ́sọ́bọ́ àti àfikú wọ́n jáde nù nájọ́ kan wọ́n jáde nù nájọ́ kan. àmọ́ tó bá jẹ́ pé ọba ṣe kí ìwá ṣe ìgbàgbọ́ orí ìlú rẹ̀ kí onígbàgbọ́ tó jẹ́ pé onígbàgbọ́ kan ò ní mi ìyẹn kọ́ o ó gbọ́dọ̀ ní gbogbo tí ń dé ìgbàgbọ́ kọ́ mọ́sẹ̀ bọ̀ rárá ó lè mọ́ á dẹ́sẹ̀ tó bá dẹ́sẹ̀ ló lè mọ́ lórí fifty thousand years nínú náà tó bá wọ lọ́wọ́ ẹlòmíràn sì lè one million years nínú náà tó bá wọ èwo ni wọ́n fẹ́ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kárí ọbẹ̀ èyí tó kéré ní èyí tó kéré ní ten thousand years oríṣiríṣi máa ń wọ́n fi wà ń bẹ̀ tó bá yẹ wà lọ́tẹ̀ni ṣùgbọ́n àwọn ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àbí ọ̀yà múra jíjẹ́ àwọn ẹ̀mọ́ ti bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ bí ẹ̀rọ bá lọ́wọ́ mi lọ́yẹ ṣùgbọ́n mi náà ó ṣe òpòjú àbí òpòjú náà ọlọ́run ní ṣe fún yín ìlú ààrẹ padà ọmọdé ọgbà ń kílẹ̀ yìí òtí ẹ̀ẹ́dì ó ní ìrànlọ́wọ́ tó ọba kú ní gẹ̀ẹ́fẹ̀ẹ́ ọlọ́run bí ọ̀dá sì lágbẹ̀ẹ́ àti mọ́sùn kìkì rí ọjọ́ ọlọ́run tí ẹ̀dá aláàbẹ̀rẹ̀ wọn níbi ní ọjọ́ ọlọ́run àgbẹ̀yìn nìkan ló lè kó nígbà ìṣùwà láàrin àwọn ní àwọn alùsùnà pàjámà àwọn tí wọ́n ní bàbá gidi ọmọdé wọn ní orí náà àwọn ẹlẹgbẹ́ wọn ń sọ ọbẹ àwọn tí wọ́n ń pe yá àbábá kiri nínú àgbà nígbà tí wọn ò lákìí dáa ẹ́ ó yẹ láwọn ọmọ tó máa lọ káàkiri òun náà mọ̀tọ́ mọ́ náà kúrò tó máa lọ káàkiri mọ́lásí mọ́lásí wọn wọn náà wọn ní ọmọ lẹ́tà lé ẹbí ń sá àtẹ́bí ń sàṣírà àtẹ́bí ń sá ọ̀bá ó gbóúnjẹ wá wọ́n dé ní lórí náà wọ́n sì bá àmàlà ń bẹ̀ ṣọ́ọ̀lá ẹnìkan ló bá fẹ́ lórí mọ́kàlì mọ́kàlì pẹ̀lú jìtọ̀ wọn ó ní ó ní tó bá ti dé airport wọn ní lẹ́ka àwọn ọkọ̀ lẹ́ka máa ń travel tá a bá fẹ́ bí ìdajì lọ sí outside Nigeria airport ló sáà tó máa ń lọ lẹ́ka àlejò wọn jù ó ti tó bá ní sẹ́wọ̀ ẹni oní airport ló ń gbé kẹ́mi tí wọ́n lọ àbá ẹni yìí twenty years ló lè mi tẹ̀lé lẹ́gì wọ́n á tó jẹ́ àpá. ni àwọn àwọn eléyìí ẹ̀dá ni ẹ bá tún lè kàró lẹ́yìn ẹ̀dá ẹ̀sẹ̀ àwọn tó bí káwọn kọjá ní lọ́wọ́ lọ́wọ́ àṣà náà kàlẹ́ o wọ́n ṣe yóò bá yóò kó àwọn yóò kó wọn kọjá àfẹ́rẹ́ kí yóò kó àwọn àwọn wọn lọ́gbó. ẹni àìnígbàgbọ́ àìní àgbọ́yé tó gbé àgbọ́yé olómúlómú ló kó wọn síbẹ̀ o ọlọ́mọ sàkún alágbọ̀yé gidi ọlọ́mọ tẹ̀síwájú. làwọn ẹgbẹ́ àwọn ọmọ yìí ni wọ́n lè ọlọ́run yẹn tó bá mi sọ fún wa pé wọ́n ti di gèfè rí àwọn tó ti pé kọ́ọ̀lù wọ́n ń sọ pé ìnànlọ́ ha fọ́ọ̀lù kò fàlàtà. àwọn tí wọ́n yanu pàjà tí wọ́n ń sọ pé mathematics ti dàrú máwọn lórí ó dàrú máwọn lọ́wọ́ wọ́n ní three times one wọ́n ní ìfikọ́tò one three times one wọ́n ní kí ni mẹ́ta lọ́kàn mẹ́ta ní kí ni mathematics wọn dàrú ìṣirò dàrú mọ́ wọn lórí. ẹ gbọ́ ìṣirò lójú ọlọ́láwọ̀ tí ìṣirò dàrú mọ́ wọn lọ́wọ́ tó lè wípé wọn fẹ́ parí wọn bá fẹ́ yanjú owó láyé wọn kò dàrú mọ́ wọn lọ́wọ́ wọn bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wọn lè sọ̀rọ̀ kékeré kó lọ dàrú wọn ló ń mẹ́ta lọ́kọ̀ọ́ lọ́wọ́ tí èèyàn bá fẹ́ bá lè fún wọn ní tó bá fún wọn ní one naira àbí tí wọn lè pa máa three naira kí ni wọn bèrè wọn lè fún ọ naira tọ́ba lè lọ pé three times one wọ́n lè jẹ́ ní three wọ́n ní mẹ́ta lọ́kàn wọ́n ní ọlọ́run ọba lẹ́lẹ́kẹ̀ẹ́ta àwọn ọlọ́run ọba wọn ẹ bá padà wá béèrè àlàyé wọn náà ni pé ẹyọ kan náà ń gbogbo ẹ̀ ọ̀rọ̀ ni gèfèrè ni wọ́n o tó ló bẹ́ẹ̀ gèfèrè ni wọ́n tó ló bẹ́ẹ̀ jẹ́ wọ́n ní gbogbo ọ̀lẹ́wọ́ wọ́n bá ní pé àwọn fẹ́ àwọn fẹ́ kí wọ́n mọ́ láwọn fẹ́ẹ́ ṣe náà ló bá báyà lé sẹ́pùlìṣì sẹ́pùlìṣì yẹn wọ́n tún máa ní ìdàkadà máa ń sọ wọ́n máa ní ìdàkadà máa ń pè é láwọn fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún àbíkẹ́ni kan wọ́n bá fẹ́ píríṣì fún ọdún èyí ni máa píríṣì fún yín kì í sẹ́yìn lẹ́sìn kí ni ẹ̀yìn mi ò sí ẹ̀yìn mi ò fún yín.

alọ́ mọ́tò lórí bí ọ̀sẹ̀ kan àbọ̀tọ̀ lójú ìsìn àbá àbá ha mi ní ìwé náà wà nínú nàbó à àwọn ọ̀sẹ̀ jù sí mi ṣé orí mi ò dàrú. Bọ́lá ti wá sùn náà. Wọ́n ní ìyàwó sùn fún ìyàwó ayé náà òun sí ẹni ìwé ọ̀dà rí ọjà ní báyìí ń lè ní ibi ajá mi lẹ́pa àwọn ìgbèrè bá ní kí n máa lọ. láti orí bá ẹgbẹ́ ẹgbẹ́ bá ṣe mọ́ ọjọ́ àwọn onílẹ̀ kí n pè ọ́. torí ìlànà ní wọn máa jáde ní jáde mùsùlùmí ó ti yé sọ̀rọ̀ kọ́ máa máa ṣe tó ṣe ní tàbí jáde jáde mùsùlùmí ó dá lọ́wọ́ bá ni sọ pẹ̀lú ìṣẹ̀ntẹ́ pẹ̀lú ìjábá fún ọdún wọn ní sọ́dún wọn náà kékeré ṣòro rí ọmọ ẹgbẹ́ rẹ̀ ní ìlú mi. bọ̀ká ní bóyá ọ̀rọ̀ máa múra aṣọ mùsùlùmí tó jáde tó dojú là tó ṣe ohun gbà ńlẹ̀ tó ṣe kẹ́ tó bá fún ẹ tó bá ní oṣù fún ẹ tó bá fẹ́ dídà àwọn olùkíkì ní sọ́wọ́ àti mísíkì ní sọ́dọ̀ àwọn ọmọ ìlú ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ náà ni wọ́n rẹ̀ kọ̀dọ̀ kí mùsùlùmí mi ní sọ ọkọ sára ni. wọ́n tún ọlọ́wọ́ ti jáde jáde mùsùlùmí tó bá fi rẹ́ mùsùlùmí mùsùlùmí rẹ̀ ní kékeré tó bá ṣìnà tó bá ṣìnà òun ní rẹ̀ ọmọ tó abọ́ dààmú ẹ́ àwọn fún orí mi ní ní kéde àwọn òṣèlú ńlá ọlọ́run bí arákùnrin aṣọ àbúrú náà ọlọ́run ọlọ́run kò sí ọlọ́run ọba kankan ẹ̀yin jẹ̀bẹ̀ ní ìgbà ọlọ́run mẹ́ta lọ́kàn ni ọlọ́run ní kò sí ọba àkàtẹ́ olùjọ́sìn fún tó ju ọlọ́run ọba yọ̀kan ṣoṣo lọ. ẹ̀yin sáré náà kú lọ́ta ẹ̀ ẹ̀sùn lọ́wọ́ ọ̀kan náà mẹ́lẹ̀ta wọ́n lè ọ̀kan náà mẹ́lẹ̀ta pẹ̀lú àbọ̀ síra wọn. kí ló dọ́bi adúmọ̀ta yẹn ìkan bàbá ìkan lọ́mọ ìkan nínú òbí ẹ̀ ẹ̀ mú kí wọ́n yàgò

tí wọ́n bá jáwọ́ níbi ìsọkúsọ tí wọ́n ń sọ yẹn sẹ́lẹ̀ lọ́wọ́n bá pé mẹ́ta ọlọ́kan tí wọ́n dẹ̀ sọ pé sá lọ́mọ ọlọ́wọ́ ọba ọlọ́dẹ sọ fún wọn pé. ọlọ́run gbogbo àwọn tó yàtọ̀ pé ní báyìí nínú wọn ọlọ́run ẹ̀jẹ̀ inú wọn pé ìyàtọ̀ lágbára ìyàtọ̀ lágbára yọ̀ọ̀kan wọn látọ̀dọ̀ ọlọ́run bàálà ọlọ́run kọlùfáyìrà yẹn. òní azabu alim ìyá tí ya ta ẹ̀tọ́ sì máa ròyìn yóò sì kíni yóò kẹ̀ wọ́n kò síbi ọ̀sìn lọ́wọ́ ẹ̀sìtéèkì ọlọ́run tún kẹ́yìn àyẹ̀ lágbára ó tún afá ó tún ó tún ó tún ta òkè ìlú rẹ̀ ó àkádà rẹ̀ láyàmà nǹkan méjì ló àkádà rẹ̀ náà ó ti ó ti fi mú bí dábàá fún yóò jẹ́ Ah, ọlọ́ọ̀ni ẹ sọ fún mi fún ọ̀dà jáwọ́ wọ́n jẹ yálà yáyà. sọ́ọ̀lọ́ tó tọ́ka ṣe lọ́nà mi pé wàá jẹ́ ìyá o èrò kan bá òun ṣeré ni àbí wàá jẹ́ màá nẹ́ o tọ́wọ́ tó bẹ̀rẹ̀ màá nẹ́ o ah, ó ti wọlé kàdìgbò rẹ̀ ó mọ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ ìgbọ̀lá sọ̀mọ́nù àbẹ́tọ̀ oníṣègùn àgbẹ̀ ni pé wàá jẹ́ kí nìkan ìyá ní ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ti ṣeré ní ìlú ìlú ẹ̀ omi ìlú ọlọ́run ní ìlú ní ìyàmọ́ ní ìfìyàkànmọ́ ẹ̀ mọ̀gbọ́dọ̀ yẹn burú ni ọ̀rọ̀ yẹn burú náà ìwé yóò lè gbára abala títì nìna títì lálá nìna wọ́n títì ọlọ́run nìna tí ẹnìkan lè sọ fún ìwà àti ayé rẹ wọ ìyàwó tó fẹ́ sínú ilé tó ti yẹ kó wọn máa sọ pé àwọn mẹ́ta ni wọ́n níyàwó yẹn tó ti yẹ àwọn mẹ́ta ni wọ́n ti kíni wọ́n ọkọ mẹ́ta ló ní lójú rẹ náà tó ti yẹ àbábọ̀ láwù ọkọ rẹ ni ẹjọ́ míì ni kì í nìkan bàbá ràdákì ẹjọ́ míì ni. ẹ̀dìdì mélòó ẹ̀dìdì mẹ́ta wọn ni na-enye ni wọ́n fẹ́ alẹ́ ìjọ mi na gbogbo onye na- ẹ̀yọ̀kan gbogbo onye ejọ ń jẹ bẹ́ẹ̀ ni ìwọ pẹ́ẹ́pọ́ sọ̀rọ̀ ẹ̀fẹ́ ẹ̀ inú ẹ̀ ma dùn inú ẹ̀ máa dùn dùn tó bá rọrùn kó nígbà fún olókè ni kó ní ọ̀tọ̀ rẹ̀ mọ́ tó yá lọ fún àdúgbò rẹ̀ tó wà ní kí omi tó wà ń bẹ kí omi tó wà ń bẹ wọ́n sún tọ́jú mi olókè ni wọ́n lè lọ́wọ́ mi nínú máa lò ní ọ̀sán tó bá di ìgbà lọ́gbọ́n bá fún kẹ́nu bá olókè ni bá fún kẹ́nu èyí ìlú sì wà ń tọ́wà tó gbọ́dọ̀ èyí olókè

kó tó a bí ìyàwó náà tó ní ẹ bẹ́ẹ̀ ni sẹ́yìn ẹ̀ sẹ́lùmọ́ ẹ̀sẹ̀tì báyìí nìkan lè máa sẹ́lùmọ́ ẹ̀sẹ̀tì pé ẹ̀ ẹ̀yìn náà kò rẹ́ nígbà tẹ́yìn nìkan àádúró tó ṣe tó lẹ́yìn nìkan ó máa pè yín náà ẹ̀tọ́ gbogbo ẹ̀yìn ni gbogbo tí wọ́n náà fún wa ni ọmọkùnrin ọ̀gá sọ̀rọ̀ ọ̀gbọ̀n. ẹ bá ti pé ìlú àwọn ọ̀dọ́ èyí yóò di lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀gá náà níbi àbí ìṣìnà náà ni àbí ìwé ojú ìlú olùkọ́ ìwé yàtà ni àbí olùkọ́ ọ̀làlà ni ọ̀làlà o wọ́n gbé jọ́mà sí fún ọmọ ó ronú kú ni tọ́lá ya náà ronú kú àbí wọ́n náà ronú kú ní o ayé. àwọn òjòlè ọdún lẹ́jọ́ ẹ wá wà eléyìí wọ́n ti dèjì náà ẹ bá mi gbé ọgbọ́n lẹ wọ́n ti dèjì náà ẹ bá mi gbé ẹ bá mi gbé ọgbọ́n lẹ ọlọ́kọ̀ọ́sà sọ wa bẹ́ẹ̀ kàtúwà lọ́lọ́ ọlọ́run dá wa ló kírètì wa níbi tá a ti sí ó sọ wa létí ń bẹ kó wa lẹ́nu kan lọ òun náà òun náà òun náà ń bá ọlọ́run ṣíà sẹ́yìn tó títì ní wọ́n náà lọ́kọ́ títì rẹ̀ náà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lásán obìnrin yóò mú ọmọ ẹgbẹ́ gbàgbà lẹ́yìn bẹ́ẹ̀ lọ́gbọ́n gbàgbà ẹgbẹ́ ìyàwó mi ní ìgbà tó pọ̀ wọ́n ti bọ́ ọ̀run àwọn àdàlẹ́ ògbà yìí ọ̀bẹ tí wọ́n bọ̀ ṣí àrẹ ẹ̀yìn wọn ní ọlọ́run bá fẹ́ dá wa tó sì gbogbo àǹfààní yìí fún wa ẹni káwọn kan bá bá ṣí àrẹ wọn ní kọ́lọ́ ọmọ bínú. والله لا يمسنهم ọlọ́ọ̀ni ìyá jẹ́ wọ́n àwọn gbọ́sẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ ń yọ àwọn tí wọ́n pẹ́lú lọ́mọta ọlọ́kan nínú àwọn nàṣọ́ra nítorí pé jọ́ kínní àná mi tí wọ́n bẹ̀rẹ̀ àwọn kan ní wọn bá wọn wí wọn lójú wọn bá wọn wí àwọn tí wọn bá wọn wí ní nípa yóò ní sìkìnnì. bàbá ànábì ti wá dé àwọn tí wọn wí tẹ́fà wá jáwọ́ tẹ́fà wá mùsùlùmí yóò ní sìkìnnì kò ní kàn wọn àmọ́ àwọn tó wọ̀ dáwọ́ tó ń kú lẹ̀ ẹ sọ fún ọbí kẹ́ni yóò lè kẹ́ni yóò jẹ wọ́n. ọlọ́run bá tó wà náwó àánú rẹ̀ sọ́dọ̀ wọn torí tí wọ́n ti sọ abisha olùkẹ́lìmọ̀ èyí tó burú jù nínú ọ̀rọ̀ tí wọ́n sì wú èyí tó burú jù nínú wa tòun ti bẹ́ẹ̀ ọlọ́run ọba tún ọwọ́ àánú rẹ̀ gbọ́dọ̀ wọn pé ẹ ẹ̀ sì bá mi sọ fún wọn pé. ẹ bá sì tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ó sì bá kò bá sì dá fún yín kẹ́bí kí ni kẹ́ ẹ tún bá lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n yẹ fèrè ọ̀nà kẹ́sì wọ́n náà ń bá alákòólé jìn gbogbo ẹni sọ yín náà kẹ́ ẹ lẹ́ẹ̀sì mọ́ ẹ̀rí ṣé ọ̀rọ̀ nìkan nìkan ni pé ọmọ rẹ mẹ́sàn-án ni wọ́n fi fún wọn ní mẹ́jọ ní tàwọn nù ẹ̀ àwọn gbẹ́gbẹ́ ń bẹ ìyàwó rẹ̀ jù ẹ lọ wọ́n ti gẹ́ni bí àwọn ọmọdé lé mi lọ sọ́jà pa ọ̀dọ̀ wọn ti gẹ́ni tó bá ti lọ rajà ọ̀dọ̀ wọn ní ti gẹ́ni yóò sì bẹ́lájà láàrin ọjọ́ márùn-ún ní lọ́sẹ̀ ọ̀dọ̀ wọn ní ọmọ sùn kọ́lọ̀ ọjọ́ mílò tọ́ kọ́lọ̀ jẹ́ náà ọmọ ìyọ́ ní wọn lẹ́gbẹ̀ẹ́ jẹ́nà wọn ẹgbẹ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀rọ kàtẹ́ bí káyé tó ń rán lọ́wọ́ ní lápẹ̀ lọ́wọ́ mẹ́rin ní kálẹ́gbẹ́ ni ti tiẹ̀ tó wà rẹ̀ kó tó wà ní pẹ́ẹ́dà àgbẹ̀lẹ̀ ìgbẹ̀ láyé tó ń bá lọ́sọ̀dọ̀ ọlọ́run bá yípo ní yàn so ìṣẹ̀lẹ̀ mo gbà mo tẹ́ bá tó bá wà nìkan àjẹ́ máa sọ̀rọ̀ padà àjẹ́ máa yẹ kí ni wọ́n kọ́ ọmọdé ọ̀rẹ́ fún ọ ilé ìfaramọ́ra yẹ kan tí mo kẹ́ni tí mo ẹ̀sẹ̀ ti jẹ́ láti lọ́wọ́ yìí ó dẹ̀jẹ̀ náà mo jẹ̀ yókù kó jẹ́ wọn lọ yunifásitì ọ̀rọ̀ nìkan ilé ojú dá kó ìdọ̀kọ́lẹ̀ wọn bá láàánú ọlọ́run bá ti fẹ́ràn àwọn ti sọ́kúsọ tí wọ́n sọ èyí tó burú fún báyàwó ẹ̀ wá ọlọ́run bá ẹ wá ní túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run bàbí kẹsì wọ́n lọ́la kò rí jìn. ọlọ́láwọ̀ ọlọ́wọ́ ọba ẹ bá tọrọ àforíjì lọ́dọ̀ ọba tí màá ṣàforíjì báwọn èèyàn ni wá tẹ́ ẹ bá abọ́dọ̀ foríjì yìí ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún bá ọlọ́run láti wa fẹ́ràn dé tọ́ ọlọ́wọ́ abẹ́ sọ nípa màsíhù gàgà gbé ẹni tẹ́ ń tẹ́ lánàá gbé ọlọ́wọ́ nígbà kẹ́yìn òwe mú ẹ̀rí ní ẹ̀sìn mú sẹ́ẹ̀sì ẹ̀rí ní bàbá ẹ̀rọ ẹni tẹ́ ń tẹ́ lẹ́yìn ọlọ́wọ́ bá yín ní ẹ̀wọ̀ ọlọ́wọ́ ní ifá ọmọ mariam ọ̀jẹ́ kẹ̀kẹ́ ju pé àlẹ́bí ọlọ́wọ́ ọba ní yìí. bó ṣe jẹ́ ànábì ọlọ́wọ́ ọba yẹn àwọn ànábì kan náà ti wá síwájú rẹ̀ àwọn ànábì kan náà ti gbé ni wọ́n ti wá síwájú rẹ̀ táwọn náà wá jẹ́sẹ́ tẹ́nìkan kan sì pọ̀ ọlọ́wọ́ ọba àlá. ìyá rẹ̀ ló sì jẹ́ ju pé ìyá rẹ̀ ní òun náà gbà ni ọjọ́ àwọn àwọn tẹ́ẹ̀kì ọlọ́wọ́ ọba yìí o wọ́n ní bùkátà sáma là o wọ́n ní bùkátà sákàrà o àwọn eléyìí wọ́n ní bùkátà sójú àpẹ̀kọ́ o wọ́n mú gàrí àti ṣúgà àwọn tẹ́ẹ̀kì ọlọ́wọ́ ọba tó ní bùkátà àti ṣúgà. tí wọ́n bá jẹun látàárọ̀ dalẹ́ ní ọgbà wọn mú ọlọ́run ní ọgbà mú pé yóò jẹun tó ṣe mí. ẹ àwọn tẹ́ ń gbèrè ọlọ́run ẹ̀ dáhùn ẹ̀yìn ọ̀rọ̀ ni ọlọ́run ọgbọ́n mọ̀ ní bùkátà sọ ń jẹ. ẹ tí ọba wa ló ń jẹun tó ṣe ní kò ní gbádùn bí wọ́n bá tún wá jẹun tó ṣe ní ọ̀sẹ̀ lọ sí yóò pé yàgbẹ́ ọlọ́run ọba yín tó lọ yàgbẹ́ tó ń rù ọlọ́run ọba ẹ nígbà tí lọ yàgbẹ́ nìyẹn sí gbogbo ayé òsì ẹ́ ẹ̀dẹ̀ níbi jẹ́ ìgbẹ́ yàrá ìjẹ́ ìjọba mú tí ó ti ọrún kó tó dáhùn ẹ́ sí ọ̀rọ̀ ayé kan tó bẹ̀rẹ̀ gama ẹ̀wò ìtọ́lọ̀ ọba fún wa tó lọ́wọ́ ní. ó lè wọ́n méjì ń jẹun wọ́n jẹun wọ́n lè ní àjẹ́ àwọn lè wọ́n fi ọlọ́wọ́ dáadáa ẹ̀yìn olórí ànábì rẹ náà wọ ohun báàbí sàlàyé ọ̀rọ̀ àwọn ọlọ́run bá tí wọn bá ń pè láká ìlú wá sílé tí wọn ò bẹ̀rẹ̀ yìí náà rí bẹ́ẹ̀ tí wọn gbọ́dọ̀ bá nínú ìpè wa ìlú tó pè láká yìí wọn tí a bọ̀ sí òwò ìṣá ànábì ọlọ́run lásán ni àwọn ìlú náà ní ti jẹ́ ànábì síwájú rẹ̀ sẹ́ni gbogbo kùn ọlọ́run bá náà táwọn yẹn bá jẹ́ ọlọ́run bá bóyá ní ìṣá náà sì wá tábàtẹ̀ fẹ́ ṣé ìmọ̀ pé ẹnìkan jẹ́ ẹni ọlọ́run àti ọjọ́ ọlọ́run ọba tó kọjá ànábì àwọn tí wọ́n síwájú rẹ̀ wọlé ká sùn mọ́ra kìí. sọ́dọ̀ àwọn ni wọ́n kọ́ sí bẹ́ẹ̀ kò sẹ́yìn àwọn náà wọ́n pe ara ẹ̀nàbí ọlọ́run dàtẹ́ ń bọ̀ wáyé. tó bá jẹ́ pàwọn aláwọ̀ kọ́lẹ̀ ẹ̀mí tí wọ́n bá fi lè já ẹ̀mí tí wọ́n bá fi lè jọ́ ọlọ́run dàtẹ́ sì já ẹ̀mí ọlọ́run adékọ́ni tí ó wá tí òkú tuntun wáyé kọ̀ọ̀kọ́ wọn lójú tí mo gàrí tó jẹ́ sàpamọ́ lérí ní àwọn wà lọ́wọ́ ọba àlá ọlọ́run ní ìdí àmọ́bù wọn náà ló bí àwọn ṣàlàyé fún wa. ilé àmọ́bù wọn náà ló bá ṣe pé làákàyè wọn lè tá à ọ̀rọ̀ àwọn náà ọba àlá fún wa tá a kí wọ́n lò dodo láti bẹ ẹ̀mí ilé àmẹ́bí tó ń gbèrò tóbi tó bá fi sọ fún wa yìí lọ́wọ́ tí wọ́n ń ya wèrè sí i. àbẹ̀bẹ̀ wọ́n tún múlí kò lu ọ̀rọ̀ náà bá náà ni òun bá a ṣe ń kù wọ́n síbi dáadáa tó wá wọn láwọn náà lórí jẹ́ náà jẹ́ lórí bí ó ṣe ń kú wọn lọ láti gẹ́gẹ́ láàmú ya wèrè sí i. subhanallah ọmọ yẹn ṣe lè tó bá a lè kẹ́ ìmọ̀ jẹun lára jẹun gbọ́dọ̀ wá nítumọ̀ rẹ̀ nígbà ẹgbẹ́ lọ yàgbẹ́ sọ́lọ́ọ̀ ní mọ̀ wá yàgbẹ́ yàgbẹ́ wá yàgbẹ́ kọ́ ìgbẹ́ tí ẹ̀gbẹ́ ń lọ nígbà ni ó ti gbé àdàgbà ńlẹ lọ́dún ìgbà níyà ọ̀kan sọdún wọn lónìí bọ́lá ṣe ń sọ fún wọn tó tòun dín náà ní kíni wọ́n tún ń yàpọ̀ kí sí ni wọ́n tún ń yàpọ̀ kí ọlọ́run tó wá sàkàyé fún wọn gbé kẹ́ni. ọlọ́run lẹ́yìn náà sọ́ra àtẹ̀yìn tẹ́ ẹ máa ń ṣe ìsìnkúsì bíi tiwa ẹ̀yin tẹ́ ń bògùn ẹ̀yin tẹ́ ń bọ̀yà ẹ̀yin tẹ́ ń bọ̀sàgó ọlọ́run ní ilé ànábì sọ fún ọ yá Muhammad sọ fún ọ pé ata àbòdó nàmì ìjọ nàlọ. ṣé èmi tẹ́ mọ̀ ọ́ ẹ fẹ́ máa ṣe nǹkan míì lẹ́yìn ọ̀lọ́ nǹkan tó ṣe pé máa là yẹmu lóko lákùnrin dọ̀rọ̀ ètò ṣe pé kò ní agbára láti fìnira kankan yìí kò lè ní kébi ọmọ apáyín kò lè ní kọ́rẹ̀ yìí kò lè ní ẹkú kò lè ní kẹ́ ẹ mọ̀ kò lè ní ẹ mọ̀ gbádùn ẹ́ nítorí orí kò lè sọ bẹ́ẹ̀ fún yín kọ́ máa jẹ́ àbí ìgírè lọ́wọ́ ìgbà kọ́rẹ̀ ẹ́ ìgírè lẹ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kò lè wí bẹ́ẹ̀ kí ló dé bẹ́ẹ̀ sí báyìí wọlé ànáfọ̀ á bẹ́ẹ̀ sì rí ìgírè lè sọ yín lọ́wọ́ kò lè sọ yín bẹ́ẹ̀ lọ́rọ̀ kí ló dé bẹ́ẹ̀ pé àwọn tí ò lè sọ yín dálára pé àwọn ẹ̀ wá fi ọlọ́run bá tó ní kápá àwọn kan sílẹ̀ ọlọ́run bá tó والله هو ọlọ́run ní ọba tèmi ọlọ́run ní kẹ́sìn tèmi ọba tí mo ní ẹ̀sìn tèmi ọlọ́run ọba aláàtí mo pè ní kíkẹ́ ẹ̀sìn mi èmi tẹ́ rí o mo ń dẹ́ gbogbo ohun ní o gbogbo àwọn dẹ́rù sọ pé sọ́npa mi ni mo gbọ́ kọ́ àwọn o gbogbo ohun ni mo ń gbọ́ kò sọ̀rọ̀ kàtó pamọ́ tèmi ọlọ́run ọba alá ó ti yẹ bákan náà èmi ọlọ́run ọba alá àti ṣe kẹ́ni mo tún ní ma nípa gbogbo tí ń ṣẹlẹ̀ látọwọ́ yìí kò sí dọ́kọ̀ọ́kọ́ ọlọ́run ọba alá. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ọlọ́run àti ọlọ́run tó ti owó ìwọ̀n. àwọn tí aláṣẹ ẹ̀fí àwọn ọlọ́pàá aráńgbà ìgbà wọn ìyàtú ìjọba tí àpapọ̀ ọ̀rọ̀ ìjọba tí. ìbéèrè mẹ́ta rárá dà. ọlọ́ba tó gbé. ìbéèrè mẹ́ta rárá dà o. wà. sàárà fún kẹ́mi. ọ̀kú nasọ́lá ti wà tó pẹ́ kàmùhàmù tó dé kánìmí tó dé náà ìgbé wọ́n ti ń pè mẹ́ta ní ọ̀kan so wọn ò sì gbà fún ní ojú ayé rẹ̀ ojú ayé rẹ̀ fọ́ ni wọ́n ti ń pè ní àwọn tó gbà fún kéré lójú ayé rẹ̀ wọn sì tì máa pè ní ẹni ọlọ́run ìgbà tó kú tán òun wọn bẹ̀rẹ̀ sí ní yíyé sẹ̀lẹ̀ padà lójú méjèèjì látàdọ̀ pọ́ọ̀lù sọ pé ọ̀tá rẹ̀ lọ́jọ́ láyé lójú ayé rẹ̀ nígbà tó kú tán òun náà sọ pé òun ti gba ẹ̀sìn rẹ̀ láti fi di ẹ̀sìn ẹ̀rú ó ti yé so nígbà tó kú tán ni wọ́n ṣe ń pè rẹ̀ àmọ́ lójú ayé rẹ̀ ní sọ pé kó sin náà wà lá ó ti yé àmọ́ wọn kà á fún èèyàn pàtàkì nítorí pé ọ̀gbọ̀n tó wáyé ó ti yé ọ̀nà lágbára ni wọ́n kà fún yẹn látàrí pàkì wọ́n wọ́n wọ́n kàrámà rẹ̀ gan àmọ́ tòun ti bẹ́ẹ̀ ni kẹ́ máa sún náà bàbá àmọ́ kó dábàá tó ti gbé kẹ́ni kí wọ́n máa tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwà rẹ̀ sọ̀rọ̀ àwọn ti kọ́jọ́ fáwọn díẹ̀ díẹ̀ ó lè ṣẹlẹ̀ lójú ayé rẹ̀ sọ àbòkú tọ́lọ́jẹ́ ní kó ṣe ìgbà nínú ìta kí ó pọ̀rọ̀ fún àwọn àti tó tó tí ọlọ́wọ́ á pàdé àṣàfùwà ọ̀ṣọ́gbà ìjọba àṣàfùwà ó sì wọlé nílẹ̀ ayé kan kẹlẹ́gbẹ́ kú kò tí kú ń gbára bọ̀ ó sì yóò sì ó kò lórí ilẹ̀ ayé yẹn pé ọlọ́run bá gbé lọ sánmà kó tó di pé gbogbo àwọn àmọ́ àfindájọ́ tó sára àìlẹ́dọ̀ pé ìrìnà kan agbọ̀dọ̀ tó sára ẹnì kan ìgbọ̀dọ̀ mọ́ pa alágbèrè kálí kẹ́mi káì sára àìbẹ́tẹ́ náà bàtà náà nígbà tó kẹ́mi tó bá pa aláṣẹ rẹ̀ so tó bá wù yàrá sára lẹ́nu tàbí bá wù kó ṣe kọ̀rẹ́kọ̀rẹ́ pé dọ̀dọ̀ kan yẹn náà kábàáyé ló gbọ̀dọ̀ tó kẹ́mi tó sára ó ti yé àìsí gbọ̀dọ̀ pé àkọ́kọ́jọ láti ṣe sára yẹn àgbà alákọ́kọ́jọ láti ṣe kẹ́mi àìsàrà nígbà tó dé pé kìsìkọ́lọ̀ lọ́yìn wa ní ìlú bẹ́ẹ̀ mọ̀ọ́kọ́ clear.

Táyà sọ pé ẹrú ọba ẹlẹ́dà. Ẹrú kí ọgbẹ́ ẹrú ọba ẹlẹ́dà Abdulkhali. Kọ́tọ́ ká máa pè é abẹ́ ọba mi. Ẹ̀ẹ́ mo ń bọ̀. Ẹ̀ẹ́. Ẹ̀ẹ́. Àlàyé kò ti aláyé bàbá ọ̀rọ̀ tó kò sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá kó tó ta ko ìgbàgbọ́ mi kò sẹ́ni tó láyé tó ju ọlọ́run bàbá mi. ànábì ọ̀láyé àwọn ọ̀gá yín ló lórí ọmọ ìta náà ṣe kí ni kò láyé bẹ́ẹ̀ sì lọ́wọ́ ẹ̀gbẹ́ kí kò láyé náà. Thank you. ìmáàmù àwẹ̀ ìmáàmù ìrìn ẹ̀já ó ti ká wà lójì ibi tó bá kí i dé náà lẹ́nu tó bá débẹ̀ ọ̀sẹ̀ kẹrin ní tó máa kí lọ. kò ní ibi tó ń bá bá kíra àti ẹ̀dẹ́ nígbà tó ń kí o lọ ibẹ̀ ní kóòtù máa kún sí ni. ká ní ìmáàmù kéré fáṣà àti kí lọ́wọ́ kò sí ẹni òkèdè ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ mùsùlùmí lókèdè mọ̀ ń kí ẹni wà láti wá sí alẹ́ ó ti ẹni tẹ̀wọ́n sì bá tẹ̀lé bí kẹ́mi ẹ̀rọ bá tẹ̀lé bí lọ́yọ̀ lórí náà kò tó rí adé yìí ẹ̀ lòún bá dé kọlọ parí wọ́n là ń lọ ní wọ́n là ń lọ wọ́n là ń lọ ní ìlú parí rẹ̀ bí kẹ́mi ní ilé ìgbà sókè ọ̀dà ìmọ̀lù lórí ayẹyẹ karùn-ún jẹ̀mọ́ lórí ayẹyẹ kẹfà jẹ̀mọ́ wọn fẹ́ di ìmọ̀lù kí jẹ̀mọ́ ọmọ kọ̀ntínú rẹ̀ lórí kẹ́nu lórí ẹlẹ́jẹ̀fà ẹ̀kọ́ ní ìkọ̀pàlà fẹ́ lórí ẹlẹ́karùn o kọ́bá jẹ́ pé ìmọ̀lù lórí ẹlẹ́karùn-ún jẹ̀mọ́ ìkọ̀pàlà fẹ́ di ìmọ̀lù bí ayẹyẹ kẹfà kí wọn bá sọ̀rọ̀ lórí ayẹyẹ kẹfà rẹ̀ kò ní kí wọn mọ àwọn àgbẹ̀ gbà ẹ̀kọ́ bá tẹ̀lé kò ní ìdí kankan kò sí ń tẹ́wọ́ jẹmọ́ yẹn ọlọ́mọṣà sọ ọlọ́mọ yẹn. Ah, àwọn ti bẹ́ẹ̀ túkà ẹ̀ka ti bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ka náà yẹ bẹ́ẹ̀. méjì náà ní ọjọ́ ẹ̀mí sálámù kọ́lá sálámù ọ̀sẹ̀ oṣù hàn kọ́lá ọ̀gbọ̀n. àtàyà tó máa jẹ́ mẹ́ta ní àtàyà méjì náà ní sálámù kan náà ní ọ̀sẹ̀ àtàyà méjì náà ní àtàyà mẹ́ta náà ní ọjọ́ sálámù kan ní ọjọ́ kẹ́mi. ní ọ̀sán ẹgbẹ́ yóò dọ̀rọ̀ bèrè ní ìyàtara subahana kala asalkantu asalkantu asalkantu asalkantu asalkantu asalkantu.